alájà alábí ọkọ ayọlẹ gbẹdẹdẹkọ aláàfin ìdẹ̀ra yálé máa fowó ọba lọmọ ọlọ́wọ́ yìí bálẹ orí wùbí olọkọ àtọlẹ alábí mẹ́ta sí ọ àgbẹ̀ lọmọ yẹ òun àtàkókòrò afọlùkọ lọ́mọye òun ọ̀tàgbẹ̀ pa àfọlábí ọba lọ́mọ ọlọ́wọ́ yìí ìlẹ́jọ́ ní mọ́mọ́ ọba lóko ẹ̀kẹ́jọ́ sí àgbàrá òjò náà ní mọ́mọ́ ọba ọlọ́ọ̀pẹ̀ kan ọ̀tẹ̀ gbòòrò àti ọ̀yọ́ lọ́mú bàbá dẹ́lẹ́sà níjọ́sí ẹgbẹ́ ọ̀gbàlà bímọ ogun bàbá bọ́lé èkó. alábí mẹ́ta sí ọ àgbẹ̀ lẹ́mọ yìí ó sọ. abọ́lábí ogun alájà alábí ọkọ̀ mayọ̀lá. àwo àfọlábí ọba lọmọ ọlọ́wọ́ yìí ọdún oríbùbí olọ́kọ́ àtọ̀lẹ̀ alábí mẹ́ta sí ọ àgbẹ̀ bá yé èèyàn ṣàbẹ̀rẹ̀ alfa kí ló ni. ọ̀rẹ́ ni gbogbo wa a dẹ̀ gbọ́dọ̀ mọ nǹkan tó ṣẹlẹ̀ ní court. àbí nígbà tẹ́ mọ tí mo bá bọ̀ kí ló dé tẹ̀yìn kúrò ní court tẹ́ ẹ dúró kan tójú yín dájọ́. Ah, ah, a lè dúró everybody wa náà la mọ̀ pé tó bá ju abẹ̀bẹ̀ sókè nígbà ìgbà ibi pẹlẹbẹ náà ló máa fi kò sí ìdájọ́ òdodo níbi kankan mọ́. kí ló wá ẹ̀ǹdẹ̀ ẹjọ́ sí báyìí o. imagine ẹ wá ń béèrè pé bóná ẹ̀ǹdẹ̀ ẹjọ́ sí ah, ah. ìgbà tẹ́yìn guys mọ̀ pé ẹ fẹ́ mọ ibi tán ẹ̀ǹdẹ̀ ẹjọ́ sí kí ló dé tẹ̀ fi dúró kẹ́jọ́ fi parí. Ah, a lè béèrè náà ṣe bó ni gbogbo wa. ẹ ṣe mo dúpẹ́ ẹ fẹ́ mọ ibi tí wọ́n dájọ́ sí. yes. yes. yes. yes. yes. yes. yes. yes. jẹ́ ọmọ kọ́ o dáàdì mi ló ah, ah. Ah, what do you mean. bíbá o. Eh, eh. mo ti ń sọ fún dáàdì tipẹ́ ó yá ń gbọ́ wá jẹ́ pé àwọn náà bí mi náà fi ń fojú ọmọ èké wò mí ni mo lẹ́ẹ̀ ti di ọba ẹ mọ́ sòṣèlú mọ́ ṣé ẹ rí òṣèlú tí dáàdì ń ṣe ni ló jẹ́ kán rọ́ọ̀pù wọn. Um, o lè right ní aspect yẹn hmm. but bá ṣe máa ń gbọ́ nígbà tá a kéré ni pé ẹni tó bá fojú dọba àwọn ó máa ń wóró èèyàn bẹ́ẹ̀ ni but this time around I don't see to understand anything wàá gbọ́ pé eh, wọ́n kidnap ọba wọ́n rọba lóyè all those stuff kò make sense. máa gbọ́ farabalẹ̀ ayé ìgbà kan ló ń sọ ohun ṣé láyé ìsìn tó jẹ́ wípé gọ́fúnà ló ń yan ọba ọba tó wọ́pẹ̀ bí gbogbo ètò òwú yìí bẹ́ẹ̀ ni òṣèlú náà ń lò tó ọba dẹ̀ ti ṣe tiwọn wọ́n yọ èmi gẹ́gẹ́ bí ẹnìkan mo fara mọ́ kọ́ bá ṣòṣèlú nítorí kágbàdo tó dé nǹkan kan ṣàlẹ̀ jẹ́ ń jẹ tẹ́lẹ̀ àwọn bàbá wa ní ìlànà kan gbà tó ló ń gbà ní bàbá wa torí pé ìlànà tòde òní dé ọ̀rọ̀ wa dà gẹ́gẹ́ bíi pé ọ̀rọ̀ ta ní kí bàbá má gbọ́ bàbá náà ni ó padà parí ẹ̀. èmi ò fara mọ́ kọ́ bá ṣòṣèlú nítorí ọba ni bàbá gbogbo aráàlú tọ́rọ̀ ṣètèlú bá dé tíjà bá wá dé ibo ni kọ́ fì sí òótọ́ ló sọ á dàbí ìgbà tó bá ń gbè lẹ́yìn ẹnìkan ni. ó kéwèé màdé yìí ìwọ mọ̀ pé ọba gangan lòṣèlú òṣèlú sì lọ́ba àbẹ́yìn ò tiẹ̀ mọ̀ pé ìlànà ìṣèjọba ìlànà òṣèlú táwọn òyìnbó aláwọ̀ funfun mú wá fún yín ẹ̀yin ò pé lọ́wọ́ bàbá mi akin láàrin òòṣà wọn ti bà òòṣàlẹ̀ tó òòṣà òkè gbà fún ikú bàbá yèyé aláṣẹ akin òòṣà kábíyèsí o. <laughs> Eh, bàbá tí n bá sì yín gbọ́ ẹ jẹ́ ó yé mi pé gbogbo ìlànà téèbù ń lò lọ́wọ́ aláàfin wọn ti gbà lọ́nà wo bàbá. òkè ìbó la dé yìí. níbi táwọn èèbó kọ́kọ́ dé sí nígbà tí wọ́n wọ̀lú ọ̀yọ́ òun là ń pè ní òkè èèbó ìwọ wo bí òun wè ibẹ̀ làwọn èèbó ń gbé nígbà tí wọ́n wọ̀lú ọ̀yọ́. àti ìgbélé ti ilẹ̀ kánṣẹ̀ àtìkú ìjọ ọba tí ẹni sọ kọkùnléke lókè àgùnpòpò owó lè kó ní òhò káwọ ara olúkú ẹwù tí kì í yẹ ni ẹ̀yà lè kábíyèsí lẹ́ẹ̀kan bí wọn náà. ìlà ti rí ìlà kúrò ìka ti rí ìkan wẹ̀wù ẹ̀jẹ̀ ìkan kóso ti rí pẹ́kú ìwọ̀ ti rí pẹ́já ọkà bàbà ti rí bọ́lọ́kọ lójú ẹ̀ báwọn ọmọdé lẹ́kẹ́kẹ́kẹ́ wọn bá wa jẹ wọn ti rí ni níní owó àwa ti gbà wọn. Thank <laughs> you. ààfin òjò pàṣẹ kẹrẹmọdé ọmọ àtìbà wọ́n ní ká kí n pé ẹ káàbọ̀ sí ààfin bàbá wa o gẹ́gẹ́ bá a ṣe mọ̀ wípé à ń gba àlejò aṣojú ọba àlú òyìnbó ní ààfin bàbá wa lónìí wọ́n ní ká kí n lórúkọ àwọn ìyá wa àwọn olórí wọ́n ní ká kí n káàbọ̀ sáàfin àwọn baálé baálẹ̀ wọ́n ní ká kí n káàbọ̀ sí ààfin bàbá wa aláyélúwà àwọn ọ̀yọ́mèsì tí mo jẹ́ ọ̀kan lára wọn wọ́n ní ká kí yín o lórúkọ bàbá wa sí ààfin ní gbàgede tá a wà yìí láàfin bàbá wa aláyélúwà ọba àlú Ọ̀yọ́ wọ́n ní ká kí yín o lórúkọ ààrẹ ọ̀nà kàkànfò ilẹ̀ Yorùbá àti àwọn akọ́dà wọ́n ní ká kí yín káàbọ̀ sáàfin bàbá wa kábíyèsí o. bàbá sẹ́ni rẹ̀. Afọlábí ògùn alájà làbí ọkọ̀ mayọ̀lẹ́ bọ́dọ̀jọ́ kó lọ́àfin ìdẹ̀ra. aṣojú èbó ní òun ní béèrè o ó ní gbogbo àwọn tẹ̀ ń dárúkọ pé wọ́n ń kírun lẹ́yọ kọ̀ọ̀kan yìí kí ni iṣẹ́ wọn gan-an. ọ̀dà ìbéèrè tẹ́ béèrè pé kí ni ìtumọ̀ àwọn tí a dákọ̀ ìyá wa tí wọ́n jókòó ìtàpè náà ìyá wa láàfin àwọn ni olórí bàbá wa kábíyèsí ọba láìlúwà Eh, àwọn baálé àtàn baálẹ̀ àwọn ni wọ́n sojú baba ní agboolé kọ̀ọ̀kan àti àdúgbò kọ̀ọ̀kan sẹ́rí àwọn àyọ́mẹ́sì tá a jókòó yìí tí mo jẹ́ kan lára wọn àwọn lolóyè baba wa láàfin. bàbá ogun tẹ́ ẹ sọ kalẹ̀ yìí èmi ò rí n tó fi papọ̀ mọ́ wípé ètò ìjọba tí aláàfin tò lẹ̀ ilé ìbò ń lò nínú ètò òṣèlú Aláàfin bí nǹkan bá kàn ládùúgbò àwọn baálé baálé àwọn ni wọ́n lọ fi tó baálẹ̀ létí nígbà àwọn èèbó dé wọ́n mú baálé wọ́n sọ ọ́ di kánsẹ́lọ̀ nígbà tí nǹkan bá kàn ládùúgbò àwọn kánsẹ́lọ̀ wọ́n lọ sí kánsù ó rí kánsù tí wọ́n lọ ọ̀dọ̀ ṣíàmánu ní ọ̀dọ̀ baálẹ̀ ni wọ́n lọ. tí baálẹ̀ ni ọba sì á ṣe kò ní dá nǹkan sí yóò fi tó gbìmọ̀ létí. bẹ́ẹ̀ náà ni ṣíàmánu káńsù kò lè ṣe nǹkan kan lẹ́yìn àwọn ẹ̀sẹ́kítíìfù. àwọn ẹ̀sẹ́kítíìfù tí mò ń wí yìí àwọn ọ̀yọ́mú ìsìn yẹn ni. nígbà tó bá wá fi tó àwọn ẹ̀sẹ́kítíìfù létí wọn ó ferí korí wọn ó fi ìmọ̀ kí ìmọ̀ ó dilé sípíkà ọwà sọ̀rọ̀ yóò gbé e jáde ó rí sípíkà yín ẹ sọ di sípíkà nísìn olóyè kan nínú ìgbìmọ̀ aláàfin sáómù tẹ́yìn ń pè ní sàmù nísìn òun ni sípíkà òun ni ọwà gbé e jáde tọ́ba wá bù ṣe gàdà ó di ilé ńlá lọ́dún ìlérí oko òun ni pírẹ́sídẹ́ǹtì tọ́ba fàṣẹ sí ní gbogbo ètò tó ṣe ṣe wá rí pé ti bà nǹkan jẹ́. ọ̀dà bàbá ó tún kù tí máa béèrè àwọn akọ́dà torí mo gbọ́ tí wọ́n ní tí wọ́n dákọ̀ tiẹ̀ náà àtàwọn ayaba hmm. àti ààrẹ ọ̀nà kakanfò kí làwọn ní í ṣe pẹ̀lú ètò ìdìbò. <laughs> àwọn ayaba àwọn ní fọsílédì tẹ̀ ń ṣe níṣẹ́ ǹjẹ́ ẹ bá ní fọsílédì tán akọ́dà tó ń wí àwọn àwọn ọlọ́pàá àwọn agbófinró <laughs> ààrẹ ọ̀nà kákàǹfò òun dúró gẹ́gẹ́ bíi chief security officer nílùú àbújá ètò wà ní nítòótọ́. sọ́ra àwọn súpà àwọn ẹ̀sìn tẹ́yìn yàn tẹ́yìn ń ṣeun àwọn mọ́gàjí mọ́gàjí aláàfin. kábíyèsí o ọba tó lè tò ní. ọba tó ladírú ètò yìí tó sì ti ń tò bọ̀ kí ìyáláyé ìbò tó dé lẹ́yìn wá ní kó máa lọ gbàṣẹ lọ́dọ̀ baálẹ̀ kó tó bóde. baálẹ̀ báwo igi mú jìnnà sórí lọ́nà wo bàbá. ọ̀kàrí bẹ́ẹ̀ ti pé bọ́bakọ́ba kan bá jáde wọ́n gbọ́dọ̀ lọ́ọ́ gbàṣẹ ní káńsù lọ́dọ̀ alága ẹ̀ wá ní kí odidi pírẹsidẹ́ǹtì kọ́ máa lọ lókà kọ́ máa lọ gbàṣẹ lọ́dọ̀ síámánù kó tóó jáde ṣé wàá rí i pé ó ó ṣòṣèlú ẹ wo ohun tí ẹni ẹlẹ́ni tí wọ́n ti tò sílẹ̀ tí wọ́n ti tò sílẹ̀ ṣé wọ́n wàá làjú wọn wọn ò jẹ́ kí tàlùbọ̀ ó kó wọ̀ ọ́ àwọn àgbà sì ti pòwe tán wọ́n ní àgbà ní bá ní ṣèlú ọmọ èké ní bá ṣèlú ẹni. Thank you. wọ́n ti yọ ọba mi lóyè. àwọn ìjọba àtàwọn olóṣèlú ni wọ́n sáyé dìgbà mi ọgbọ́n bí wọ́n ti kí aláàfin wọ́n ní ohun mẹ́ta lè jù wọ́n lọ ọ̀kọ́ lè bẹ̀rẹ̀ bẹ́ẹ̀ ọ̀rọ̀ kò bẹ̀rẹ̀ bẹ́ẹ̀ ọ̀tán wàá gbàdégò orí ọba. kábíyèsí o. aláàfin nìkan ni wọ́n pè ní ọba tí ìfọba jẹ lẹ́yìn elédùà jẹjẹ aláàfin ọ̀hún ọgbádé ṣeré ọba mọ́ bẹ́yìn olóṣèlú lẹ́yìn gbádé ṣeré ara yín ìwà ń jègún mọ́yàn ọ̀hún ṣé gbogbo ohun tí aláàfin ìrìn àṣà bíbá àwọn alálẹ̀ sọ̀rọ̀ àti gbogbo ohun tó yẹ kí ọba ó ní lórí tí aláàfin ó ṣe létò tí gbé lọ́ba lérí tọ́ba fi bà ogun gbogbo ṣé náà lẹ́yìn ti èwo lẹ́yìn lè ṣe bẹ́ẹ̀ ẹ wàá wí ẹ lọ bá jẹ ìlú òtùbà ìlú òtùṣẹ ẹ̀mí òmí ò ní gùn ẹ gbọ́ pé wọ́n ti ń jí ọba gbé ọba aládé wọ́n jí ọba gbé wọ́n wà á tì mọ́bì kan wọ́n máa béèrè owó ribiribi àní wọ́n ẹ gbọ́ pé wọ́n pa ọba mi ọba aládé ọba ọmọ kò lè dàn mí ọba tí ọba wọ̀pẹ̀ bí kò lè dòṣà ọba tí ọba wọ pèbí. kò lè do òòṣà. kò lè do òòṣà. ṣe sọ́nfìtìlà àfi bíná bá kú òun ni mímú tí mo mú yín wá yìí ọ̀rọ̀ tí mo fẹ́ sọ fún yín ó tóbi nínú ayé ju ká dálẹ̀ níbi àwà kálejò máa wọlé kí wọ́n máa pariwo lẹ́ẹ̀dẹ̀ kí wọ́n máa ṣe bó ṣe wù wọ́n àní gbádùn ara wa. ìwé tẹ wá rí tí mo gbé lọ́wọ́ yìí kì í ṣe pé mo fẹ́ kà fún yín. ikú kèé wòwe tí fi sọ̀tàn ayé gbọ̀n hàn kábíyèsí adéyẹmí ẹ gbà á lọ́wọ́ kẹ́yìn máa fìwé lórí èmi ọ̀ máa sọ ẹ̀ sì máa fojú tọ̀ bí mo bá tán wàá sọ fún yín tán ẹ̀ gbé e lọ́wọ́ gbogbo ohun tó bá tún fẹ́ ròyìn lójú nínú ohun mo sọ ẹ máa ṣàyẹ̀wò ẹ̀ bẹ́ẹ̀. aláyé ti dáyé ni wọ́n ti ń fi inú níbí ní yọ ọba àwọn ìjọba àti ètò òṣèlú ọba nǹkan jẹ́ nílẹ̀ Yorùbá. wọ́n mú ọ̀tẹ̀ òṣèlú wọ́n fi ń yọ ọba kúrò nípò ẹ jẹ́ á bẹ̀rẹ̀ lórí ọba àdèlé àjọsùn hmm. wọ́n yọ o ní seventeen eighty wọ́n sì wá padà dá padà ní eighteen fifty two ọba èkó ni o àdèlé àjọsùn. bàbá tó jẹ́ bàbá fún ikú bàbá yèyé aláṣẹ ìkejì òòṣà. àfàlọ́bí ọ̀bàlọ́mẹ ọlọ́wọ́ yìí ìlẹ́jọ́ ìmọ̀mọ́ ọba lóko ẹ̀kẹ́jọ́ sí àgbàlá òjò. ọba adẹniran adéyẹmí kejì aláàfin ìlú Ọ̀yọ́ wọ́n yọ ọ ní 1955 bí ẹ̀mí òkúkú náà rò ọba tó ba lérí ohun gbogbo ọba tí ọ̀tá kó tó gbà pé béèyí ò ṣe omi ò ṣe ni kò mà sí ohun tí wọ́n ń ṣe nídìílé àwọn ọmọ ẹni Ọ̀yọ́ lóyè ìjọ náà tí ọ̀tán bá wọn dá sí i ṣé ẹ ti gbàgbé ti àkárìgbò tirẹ̀ mọ́ ọba oyèbájò. bàbá ń relé ìjẹ̀bú ọba ń talẹ̀. àwùjalẹ̀ tìjẹ̀bú òde ńkọ́ ọba àwùjalẹ̀ síkírù adétọ̀nà wọ́n yọ ọ́ ní nineteen eighty one ọ̀pẹ̀lọpẹ̀ díyà kọ́nẹ́lì díyà òun lọ dọ̀bà padà sírí ìtẹ́ Déjì Àkúrẹ́ ńkọ́ o ọba Àkúrẹ́ ọba Olúwadáńláre Adésínà òṣùpá kẹta. wọ́n yọ ní júùnù ten twenty ten ọlọ́wọ̀ tìlú Ọ̀wọ̀ ọba alátẹrù ọlágbẹ̀gì kejì. wọ́n wá yọ ọ́ ní 1966 ó lò ọdún mẹ́tàdínlọ́gbọ̀n kí wọ́n tó wá dá a padà sórí ìtẹ́ ní 1993 kí bàbá ó tó wá lu ọdún márùn-ún péré kí wọn ó tó dágbére fáyé kó dìgbò sí. ọlọ́fà àtìlú ọ̀fà náà ń kọ́ ọba wúràọlá ìṣíòye wọ́n yọ ọba ìṣíòye ní 1959 wọ́n tán yọba mi lẹ́kọ̀ọ́ ìbíkúnlé akíntóyè àti kọ̀sọ́kọ́ ẹ̀ẹ̀mejì lọ́jẹ̀ lẹ́kọ̀ọ́ ọ̀sẹ̀máwé Oǹdó náà o ọba Adénúgà Fìdípọ̀tẹ̀ kejì. ọdún méje gbáko ló fi jẹ wọ́n wá yọ ọ ní nineteen forty two òṣèmọ̀wé ondo kejì tí wọ́n rọ̀ lóyè rèé o ọba adékòlù ẹ̀jọ́ jímọ̀sùn kejì ó jẹ láti 1918 tó fi di 1925 tí wọ́n fi yọ ọ́ bí bàbá fi gbalẹ̀ Ifẹ̀ lọ Ifẹ̀ ló sì gbé tí bàbá fi wàjà Àwùjalẹ̀ Ìjẹ̀bú Òde ọba adénúgà wọ́n yọ bàbá ní 1929 tìmí ẹdẹ náà wọ́n kúkú yọ rí ọba tìmí àbíbù lágúnjú. bàbá jẹ̀lẹ́ 1855 títí di 1892 àwọn Ìgbò bá gun ọba bayọ ọọ̀ni ọ̀fúfẹ́ ọba ògbóòrù báwọn olóyè Ifẹ̀ ni wọ́n yọ ọba. ti pẹ́ jù lórí oyè ó ti lo àádọ́rin ọdún wọ́n wá tan bàbá pé kọ́sáré wá wo nǹkan ta ọba fìná wẹnu ọba jẹwọ ọba jáde wọn ìjọba ó wọlé mọ́ irú wọ̀sí wo lèyí. ọba bá wò sùsùsùsùn ọba fìlú lẹ̀ ó wá lọ tẹ̀lú kéréje kan ibẹ̀ ni à ń pè ní Ifẹ̀ Ọ̀dàn nígbà tí baba wá dé Ifẹ̀ Ọ̀dàn tó ń sayé ẹ̀ lọ wọ́n ń jẹ Ọ̀ọ̀ni míì àmọ́ bọ́ Ọ̀ọ̀ni bá ti gorí oyè Ọ̀ọ̀ni olùtọ́jọ́ òun ò tí wọ́n fi ń fayé lẹ̀ tí wọ́n ń wàjà wọ́n á fi ìjì kẹta pé àá ti ṣerú èyí wọ́n bá tọ kábíyèsí ògbórù lọ nífẹ̀ẹ́ ọ̀dàn kíkọ́ máa bọ̀ wá rí ìtẹ́ o bàbá ní láyé odò láyéláyé kan gbà odò èsàn kò bojú wẹ̀yìn ó wá mú ọmọ rẹ̀ obìnrin mọ̀rọ́pò oníkọ sífẹ̀ kọ́lọ̀ ọba wọn tù ú lọ́ba wa ń ṣe ìjẹ lẹ́mi ọba ń gùn nífẹ̀ẹ́. táwọn à ń gbìyànjú àti sọ ni pé ìjọba gbọ́dọ̀ fi àwọn ọba sí ààyè ọ̀wọ̀ kì í ṣe gbogbo nǹkan tó bá ń ṣàkóso lé lórí ló yẹ kíjọba máa dá sí pàápàá ohun tó bá ní í ṣe pẹ̀lú ìṣẹ̀ṣe tàbí àṣà àṣòro ilé wa ni mọ̀lẹ́bí ṣàìjọ rẹ lọ ẹni tó mojú ogun báyìí ló yẹ kó pa bìnírè ọba lọ́tọ̀ ọba ló yẹ kó fọba jẹ ìjọba dàbí àjèjì tó wọ̀lú onílùú wa tó ń túlùú tò nípa dídá sí ọ̀rọ̀ àṣà àtìṣẹ̀dálẹ̀ ètò ìṣẹ́sí ètò lórí àṣà ọ̀dọ̀ àwọn ọba ló ti bẹ̀rẹ̀ ọ̀dọ̀ ọba ló sì yẹ kó parí sí. ṣé gbogbo yín ti ṣetán. gbogbo wa la ti dé pátápátá. gbogbo lóye ti pé kábíyèsí àti ṣetán àti ẹ mọ̀ pé ibi tá a lọ ṣe pàtàkì báyìí. kábíyèsí wọ́n máa ṣàkíyèsí nǹkan kan nígbà tí mò ń kọjá láàfin ọba mo rí i pé àwọn máa ń kó bẹ̀rẹ̀ sínú mọ́tò kí la fẹ́ lọ fi bẹ̀rẹ̀ sí. ẹni tá a fẹ́ lọ bá ṣe pàdé káwílì ká bá òun kó bẹ̀rẹ̀ wá ó lóun ní ètò pàtàkì kan tó ń fẹ́ fi ṣe fún ìlọsíwájú ìlú Ọ̀yọ́ yìí náà ṣe é sì mọ̀ pé ọ̀kan gbòógì nínú òṣèlú náà nílẹ̀ àbí kábíyèsí ọ̀yá kábíyèsí ọ̀yá ọ̀yá ọ̀yá. kọ̀ òun ò rí nǹkan kan àwọn tá a jọ fẹ́ ṣèpàdé dà. wọ́n lẹ́ ti pa bẹ̀rẹ̀ wá kò dáa a ṣèpàdé kankan bẹ̀rẹ̀ tán bàbá tí a máa pa fún bàbá tiẹ̀ kó tó di pọ̀ dọ̀ba mo ní kí wọ́n ọba náà pa wá bá mi nílùú wa ní. <laughs> ojú bá ń lọ. <laughs> àwọn ọ̀wà àwọ̀sí tí ò yẹ kéèyàn máa fi kan ọba òun lélẹ́yìí ọ̀rẹ́ ni tó rò pé òun fa láàfin ṣẹ̀sín tọ́tù ẹ̀sọ́kùsọ̀ ń jẹ́ náà. ìwọ ló ń ṣe ra rẹ. wa àríkù sẹlẹ. kílẹ̀mù kílẹ̀mù ẹ ò bọ́ ìsàdùn bí gbàtà díẹ̀ bá bẹ̀rẹ̀. mo ní àwọn amógùn èkúté yín ọ̀rẹ́ àní àwọn amógùn èkúté yín. ṣe rí yorùbá náà ló lórí bọ̀ ló ní pé àrùn ìyá yìí ṣe rí ọlọ́run má jẹ́ ká kú sórí mo ṣe ṣe ṣe. débi ọmọ náà you dey do am today you go do your mama you go do your sister. àjẹgúrú dàgbà àìsáàtì kan lọ́pàá ẹnì kò ní fọwọ́ àgbà kí wọ́n alágbẹ̀wọ̀n ìwòye rẹ̀ pé kò gbé babaláwo níjọ́ tẹ́kọ̀ọ́ bá na babaláwo níjọ́ náà lásán yóò gbiná. n u c progress. wọ́n mọ bàbá rẹ̀ sáré sago ní ajílẹ̀ ló ti sáré àti ìgò lọ́ọ̀lẹ̀ haúsá ibi títí sáré sago kí ló ti pàdé ìyá rẹ̀ ìyá rẹ̀ fmt tàmégéjì. sáwọn èèyàn bá ń rí àwọn ẹbí ẹ̀ mọ́ ẹ̀ fún ọ̀bá rìn dá wọ́n fi kú ẹ̀. Ara yẹ. You cannot open the up. O lè ṣí fìlà yẹn. Ẹ ṣe pàṣípàrọ̀ ògo fún ọmọ tí yín. This is unfair. baba sukù ń dáná baba sukù ń dáde amúlẹ̀padẹ̀rọ̀ amúlẹ̀patẹ̀yẹ ìjòjò lọmọ yèyí ara ara yìí ò ní fòjòjò séyín aró ọ̀run ò ní fòjòjò séyín òjòjò ní tilẹ̀ séyín níbi kólekóle làbògùn lágbẹ̀dẹ. àbàyè ní ti pèrègùn nǹkan ò ní sẹ̀mí yín bàbá òde àná kan mọ̀mọ́ ojoojúmọ́ lọ́dún ọmọ olúkú ewu inú gbogbo ìlú ní dùn kábíyèsí kábíyèsí ajínigbé aráyé ọmọ ẹjẹ ìnádùn aráyá àní ṣubú dànù Ọ̀yọ́mèsì ají ṣe bí Ọ̀yọ́ làárí Ọ̀yọ́ ò ní ṣe bí bá bẹ nìkọ̀ọ̀kan ẹ mọ̀jà pẹ́ dé kánṣu lọ́la ṣe mọ̀ pé àwọn ológun ló pè wá bí ìṣe wa àwa ìpè lẹ́yìn báwọn kan bá ń ṣe irú rẹ̀ àsìkò ṣe pàtàkì fún wa. Kábíyèsí kábíyèsí kábíyèsí kábíyèsí. àwọn arọ́bàfin wọ̀nyí o ẹlẹ́sẹ̀ wọn ò ní lọ láì jìyà. kí ni rákàn sọ pé ṣe lò. bàbá ó ní gbogbo èèyàn ló dìde tó yẹ̀ ọ́ sí ó lẹ́yìn aláàfin ò ó lẹ́yìn aláàfin ò kí n dìde fún òun torí rẹ̀ ló ṣe ń gbó bí ajá. ọ̀gá ọ̀gá ẹtí kèésì náà ọ̀gá ẹtí kò bọ́lọ̀ yìí débi wọ̀ ọ̀gá ẹtí kèésì. No, no, no. Ọ̀gá ọ̀gá ọ̀gá. Ẹ jẹ́ ká tó lóye débi kan. ìgbọ́rú ẹ̀ rí láì fi nǹkan kan kan ẹnu aláàfin lọ́wọ́ kéèyàn sọ̀rọ̀ lásán alága sì bẹ̀rẹ̀ sí ní gbó bí ajá. Ah, tó tó tó ọba tó tó bí aró ah, èmi gẹ́gẹ́ bí ẹnìkan màá yà sọ fún bàbá mi tó rán ní ambition láti lọ fún ipò lórí ètò òṣèlú tó ń bọ̀ kí wọ́n ṣe jẹ́jẹ́ kán má ṣàṣìṣe táwọn ará àṣáájú ṣe. Ah, ogbọ́n nǹkan ẹ̀gbọ́n tèmi ti yẹ lórí òye kan jáde bí alọ́sọ fún wo kó lè mọ ohun tí ń ṣe. wo bàbá olùsèyí tọ̀la ẹni tí ó gbọ́ ó gbọ́ ẹni tí ó sì ní gbọ́ kò ní gbọ́. àbí kò dúdú lẹ́yìn tí ó kì í gbọ́ wá sí àti wàásù inú wọn ìbọ́rọ̀ méjèèjì ló ní ká máa ṣe ká sì tọ́ba. àbẹ́ gbọ́ ẹ̀yin ọmọ bẹ́ẹ̀ bá ti wà láàrin wọn ẹ máa fi yé wọn wípé òòṣàlà tàǹdà aláàfin kò ṣeé rí fín o. kábíyèsí o. àwọn ọlọ́bí ogun alájà làbí ọkọ. alimentación. la àlàbí mẹ́ta sí ọ àgbẹ̀ lẹ́mọ̀ yìí ó. àfọlábí ogun alájà àlàbí ọkọ̀. àwo àfọlábí ọba lọmọ ọlọ́wọ́ yìí ọdí orí bùbí olọ́kọ́ àtọ̀lẹ̀ alábí mẹ́ta sí ọ àgbẹ̀. dá sí o àgbẹ̀ ló mọ̀ yé owó tàkókó. ọlọ́bí ọba lọ́mẹ ọlọ́wọ́ yìí ìlejò ìmọ̀mọ̀ ọba lóko ẹ̀kẹjọ sí àgbàrá òjò bẹ́ẹ̀ ni mọ̀mọ̀ ọba ọlọ́ọ̀pẹ̀ kan ọ̀tẹ̀ gbóró àti ọ̀yọ́ lẹ́mú bàbá dẹ́rẹ́sà ìjọsí ìgbẹ́lẹ́sà ọ̀gbàlà bímọ ọmú bàbá bọ́lé èkó àwọn ní. Awo Afọlábí ọba lọ́mọ ọlọ́wọ́ yìí lọ́dẹ orí bùbí olọ́kọ́ àtọ̀lẹ̀ Àlàbí mẹ́ta sí ọ àgbẹ̀ lọ́mọ yóò wọ́n ta. Afọlábí ogun alájà Àlàbí ọkọ̀ ayọ̀lá mẹ́tẹ́jọ́ kọ́ ọ́. ọba lọ́mọ ọlọ́wọ́ yìí bọ́ọ̀lì orí wùbí olọ́kọ́ àtọ̀ọ̀lẹ̀ alábí mẹ́ta sí ọ àgbẹ̀ lọ́mọye owó àtàkókóró àwọn olùkìtì bí lọ́mọye òun ọ̀tàgbẹ̀